wọ́n ti pẹ́lẹ́ ra pàṣáyé o. ẹ̀wọ̀n ni ẹ kò. àgbàbọ́là. Hmm, màá wá ṣe báyìí. ṣọ́sọ́wọ́ ẹ̀mí wa ni. ọjà fọmà bò. àwọn ò pé ká mú Mr. william kò ní. ìjọ gan-an lówó tó ló fẹ́ dé òtò dé mi. tọmọdé yìí bá gbọ́ngbọ́n kúkú èmi gà gbọ́ngbọ́n sísìn. sìkìsìkì máa mi wó dé kí ló dé tí ẹ fẹ́ ya abáramọ̀rẹ̀ jẹ. padà ọ̀tádóyìn kan máa máa yí ọ̀kan máa bẹ́ẹ̀ lọ̀tádóyìn kó sí apá yóò kó sí wọ́n ti dòyìn ká gbọ̀ngá gbọ̀ngá ọ̀sẹ̀ nínú kó sí. ó ní kinní kan wó ni wọ́n fi. ẹ di ní bàbá. mo dé rú Mr. William ó dé ń kọlẹ̀kùn látàrí mo ò ṣílẹ̀kùn ọmọ àgbẹ̀ ẹ̀ ti kú bẹ́ẹ̀. bí àjò ṣe fẹ́ dùn tó tó nílé òní padà lọ sílé omi láyé omi ló ṣà ẹni bá bómi ṣọ̀tá irú wọn ní ríjà o. ẹ dúró bẹ́ẹ̀ ẹ mú ẹ kì í ọjọ́ lórí ìyá o. sórí ilé tí mo fi wá yìí gangan ni wọ́n sọ̀rọ̀ pariwo òun la jẹ́ tí ń bá ní gbélé. ìyá òun sáré tètè kó wá jáde lé fúùkù lẹ̀lẹ̀ òde sáré tètè kó wọ́n bá mi lé pàdé. èmi jẹ́ mọ̀ ní. ọ̀gá tó bá jẹ̀mí rẹ̀ yọ ọ̀run làlà ló ń lọ. kí ló ní kí ni rí ìkẹ́ ní gọ̀ǹgọ̀ tèmi gọ̀ǹgọ̀ fún mi kí ló mú yẹn ṣe fún mi. ṣóun nìkan ni ṣóun nìkan ni. ó wọ agbègbè ó dẹrọ ó wọ àlùkò mi kókò sùn ní sùúrù màá ní kí màdàmú á fún ẹ ní cash. o ò fẹ́ owó. ẹ má wọrí ẹ̀yin ẹ mọ̀ wọ́n ti yín. jẹ́ fáwọn àjẹpọ́nù ńlá ó ta ta ta o ó ta lẹ́nu gan ó ta ta ta o oúnjẹ àlàkẹ́ fún mi ní roundabout fún mi nínú ẹ̀rọ fúkú ẹ̀dọ̀ oúnjẹ àlàkẹ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ ara ẹran kan pẹ̀lú pọ̀ mọ́ tó mú ta. ṣeré àlàkẹ́ onírẹsì ọmọdé jẹ́ níbẹ̀ ó jẹ́ ìsì àjẹpọ́nu láti o. Yẹ́n ló ní ọgbà. Ẹnu dákun irú àwọn oúnjẹ wò lé ní. alamala alẹ́ bá a ní fùfú àníyàn ìjẹba fẹ́ nìkẹ́ sọ. àmàlà ẹ̀bà fùfú iyán àmàlà ń ó lè ṣe eh. irú àwọn ẹran wo lẹ ní tọ́dọ́sọ̀. alẹ́ ẹran alẹ́ ẹja alẹ́ ẹran wẹ́wẹ́ alẹ́ ẹja panla gbogbo ìjẹba fẹ́ ni ògúnfe gan wà. èló lògúnfe. ògúnfe two thousand naira lògúnfe. lògúnfe èló lẹ́ran wẹ́wẹ́ three three hundred naira lẹ́ran wẹ́wẹ́ ń bí sa. lẹ́ran wẹ́wẹ́ èyí ò ṣe é faramọ́ fún mi ní àmàlà mẹ́rin tó fẹ́lẹ́ bí etí kọ́ fọ́ kẹtí ẹ̀ báyìí tó fẹ́lẹ́ dáadáa mẹ́rin eh. kọ́ wá fi ẹran wẹ́wẹ́ ẹ̀yọ kan. ẹyọ kan. ẹ ẹ eh, ṣé kí bá ń bọ̀ tí wọ́n ta wá bí pure water. yóò eh, omi inú ọ̀rá ni o mú a ẹ̀yin ò ló lè ṣe kó o fi ọbẹ̀ sí dáadáa. ọ̀tá ń bàtà. ọ̀fi aṣẹ́wó ló bu ata wọ́n fẹ́ máa là o. Ah, ọwọ́ kíkí ẹ̀ kíkí lọ́ọ́ bá fẹ̀ yìí kẹlẹ gbà ta o. bàbá fámàlà ẹ gbà yín mọ. bàbá náà bọ̀ fámàlà. sálẹ̀ ní kò ni ẹ wa ló bí. omi mélòó ọwọ́ kìkì ló ti béèrè. mọ́níjà kí ló wá débẹ̀ kí ló wá débẹ̀. lánàá. èmi ni kí lè ṣe é bẹ̀. mo fẹ́ ra oúnjẹ ni. kí lè wá ṣe é àyìn. tí mo wá ṣe é náà kí ni ìwọ fi inú àyìn. Ah, ah. eh, kí ló ṣẹlẹ̀ dábàá tí ẹ fẹ́ ra oúnjẹ síbí bẹ́ẹ̀ lè máa jókòó sí tọ́mọ sáfù yìí kí lè wá ṣe é bí. àtẹ̀wù dání ọkọ ìyàwó rẹ̀ ah, wí ìyàwó rẹ̀ mọ̀ bá wí bá ń tó fi inú àyìn yìí kò sí kankan bí omi ní bẹ́ẹ̀nu rẹ. ló wà ẹrù ọbẹ̀ tí àwọn ẹni ọwọ́ lẹ́rù ń bà àwùjọ tí ò lè rí èmi lè mí rí. bí àwọn tí ń jẹun tí wọn mọ̀ pé ìdí lọ ń tà fáwọn. mo dára ọkọ mi ti sọ. Ah, bàbá ta ló wọ́n yíwá pé kí wọ́n máa ọ̀dọ́ mi fún mi ní bẹ́ẹ̀bẹ́. kí ló dé bẹ́ẹ̀ sọ́jà kúlẹ̀ kúlẹ̀ báyìí. Eh, ah, mi ní bẹ́ẹ̀bẹ́. ọ̀dà ọ̀dà sọ fún ìyàwó rẹ kọ́ fọmọ ẹyọ kò sọ́kọ́ bí kí ebú kẹ́ ẹsẹ̀ pé ìdílé ìfòyín jẹ́ ìdílé ìkọ́ni. omi ní bẹ́ẹ̀bẹ́. ta ló wọ́n yíwá pé kí wọ́n máa ọ̀ṣọ́ mi àwọn ìyẹn ọ̀yà ìta ìta ẹ bá ta. Right now! Alakẹ́ ń lò wá o! Alakẹ́ olú ẹ̀ wọ́n ní kí ló ń tọ́. 哎呀！我滚蛋！我滚 bọ́ pẹ́wájú mi lọ wà. táyọ̀. báwo bá rí ìjọ pàwọ́ àwọn wì í. bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n dé ìgbẹ́kùn ariwo wọn ọ̀dà àwọn alálẹ̀ ọ̀gbádùn bẹ́ẹ̀ làwọn alálẹ̀ òtẹ́mi náà nífẹ̀ẹ́ mi. bí ariwo wọn ọba wa jẹ́ kó o gbádùn àtiwọ́ àtàlálẹ̀ yín ẹ lè mọ́wọ́ eléko kẹ́ ẹ fi kìbẹ́ tí kẹ́ ẹ sọ̀rọ̀ ayé di etí èmi ti ní yín gbà kankan yín àtàkẹ́. kẹ́mi ó fò wúde tí. bẹ́ẹ̀ ni mo sọ. ọmọ àlè ni wọn. ọmọ àlè ni wọn náà. ta ni ọ náà. eégún mọ̀ jégún lọ. ẹ níbo ni. alápá ìsìnkí àwọn. ẹkùn níbo ààrẹ tí mi wájú rẹ ni èmi àlàkẹ́. bómi bá kún lomi borí afárá o. ìgbín fá ìṣẹ̀ ìgbín fá ìfò ìgbín gbọ̀kùn lọ́rùn ẹ̀sìn mẹ́ta báyìí sáré gólótó gólótó la ìlú já ẹ̀yà gbọ́ ẹ̀yà lọ lè ra ọmọ olùfọ́ gbọ́ ó lọ sóde ìyálẹ̀ta àwọn ìyá mi ẹlẹ́nu kan ni wọ́n rọ́gbọ́n ta sí ọgbọ́n tẹ̀ ta sí lọ́jọ́ kìíní àná ẹ wá kọ́ mi àlàkẹ́ mo fẹ́ pa lọ́mọ́sìdì ọ̀dẹ̀ nílẹ̀. ẹyin mo sọ fún ọ ọmọ ẹni tí bẹ wájú rẹ èmi àlàkẹ́. bọ́pọ̀lọ rí ọ̀bá lọ ìrìkú rẹ tí wọ́n rìn látọ̀jọ́ àbùrò wáyà ó yẹ ọmọ ẹni tó ń àbá àjànàkú mi kọjá ẹranko tá a fajá mú. ọmọ ìṣe táwọn alájọ mi kì í tó níwọ náà ni <laughs> ògìdìgídí àwọn ògìdìgídí adífá fún ọlọ́fà tó ń tafà lẹ́ẹ̀mẹ́fà níwájú ọlọ́fà àkọ́kọ́ ta rẹ̀ ó ta sílé fárífárí ó pa fárífárí ibi tó ti ń gbé fárí ẹ̀kẹ́jì rẹ̀ ó ta sílé ọlọ́fà ó pa ọlọ́fà níbi tí ti ń gbé tafà rẹ̀ ẹ̀kẹta rẹ̀ ó ta síwájú olódùmarè ó pòfo lábàṣèdè ó ti pòfo lónìí ó sì kú ni. àlàkẹ́ àbíkẹ́ lórí ti dẹ́ ewúrẹ́ mọ̀mọ́ ti yálà tó bá ṣe sẹ́tọ̀ ọ̀yọ́ bá ń ṣe àgbẹ̀rẹ̀ kò mú ọ. ọ̀dà. ọba ìyálà jẹ máa wo kíní bí àgbọ̀dọ̀ èmi ní wàá ń gbólé lórí ọbọ̀ súyà rẹ̀ wájú túbà fèrèsé gúgú rẹ̀. amúṣúlọ́wọ́ ewúrẹ́ àwọn ọ̀yẹ́ kíní bí àgbọ̀dọ̀ ìwọ̀n ni wàá bá mi ní wàá fọ̀ tálẹ́ lórí ìjọba Babe, yà ẹ́ lẹ́nu. kí ni. Ah, bíi kí ló ń sọ ẹ. ó gbà lọ́wọ́ mi jàre ṣé wàá jẹ́ tuntun ni. ni pé wọ́n rí ìdí inú oúnjẹ. nínú oúnjẹ o ṣé kò yẹ kí wọ́n ti mọ̀ pé àwọn abanilórúkọjẹ́ ló máa di o. ní kí ni ni pé wọ́n rí ìdí nínú oúnjẹ kí ló ń sọ yìí. ìdí wo ṣé o mọ̀ wípé àwọn tó wà ń di ìròyìn àwọn tó jẹ́ wípé wọ́n rí arábìnrin gẹ́gẹ́ bí ìdíwọ́ ni. Hmm. babe babe ní sùúrù ṣé mi ò sọ fún ẹ pé mo ti bá wọn pẹ̀lú oúnjẹ iná dídá wọn gan. yes from start to, to finish mo wà ń bẹ̀. ìgbà wa lọ́rọ̀ ìjíṣẹ́ wá fẹ́ jẹ́. ṣé ìwọ mọ̀ pé the more you look the less you see lọ́rọ́ lé ayé kí ló ń sọ yìí kó tó bá fẹ́ kó mọ ni wàá mọ̀. tó tún mọ̀ sí pé ṣé láti ìgbà tí wọ́n ti ń jẹun ń bẹ̀ ṣé wọ́n rí ìdí ń bẹ̀ rí. èmi ò rí ìdí ń o ṣùgbọ́n ilé ìta rí yìí àrùn ni kò ṣe ti mú. case closed ṣé o fẹ́ gbọ́ tó bá tẹ̀ wá jẹ́ dìní ẹ ó dà ẹ túmọ̀ sí wípé ohun tó máa jẹ wá náà láti jẹ dé akókò fẹ́ kàn máa jẹ fọkàn ẹ balẹ̀ ṣé o fẹ́ gbọ́ tó bá dìrọ̀lẹ́ ibẹ̀ láti fi máa jẹun. ìwà títa ni. èmi àti ẹni. wo jágbá yẹn ọ̀dọ́ ni. jágbàdúrà tó yà lọ́rọ̀ onídìndé yémi ò understand jágbàdúrà ó yá ó yá ó yá. <laughs> Father, in the name of Jesus. Amen. Father Lord, we thank you, we thank you, we thank you. Amen. In Jesus' name we have prayed. Father, Amen. Jọ̀wọ́ mi lẹ́. Ah! Babe! Irú àdúrà wo ló gbà yẹn? Àdúrà wa gba ká jẹsẹ̀ mọ́lẹ̀ ká pariwo tó Ọlọ́run o! Dátùgbà Dátùgbà mm. babe. Irọ́ irọ́ bóyá lálẹ́. Ah! Ee. Mm. Eh olúwa o èmi á gba tèmi o èmi á tún tèmi gbà o màá tún tèmi gbà bẹ́ẹ̀ màá tún gbà. ó jọ gàtẹ ó jọ gàtẹ ó fẹsẹ̀ méjèèjì kọra wọn àjẹkẹ́ lóru ọmọ kú lówùrọ̀ ó ṣókun. ìjùmọ̀ o ní pé instead tá a fi gbé kọ́ta àpò ráìsì ẹ jẹ́ ara tírí kòǹgò sẹ́rí tá a bá ṣe tírí kòǹgò bí yóò bá ti kọ́kọ́ lọ ńlẹ̀ nà. mọ́níjà ní tí mo bá ràn ọ́ ẹnì kan ò rà ọ́ kọ́tà náà lára. ọ̀gá ẹmọ bọ́jà ṣe rí akàn ń dá akàn ń dá àwọn nǹkan nù ni o akàn ń dá àwọn nù ni. bí mi ṣe ń wọ̀rọ̀ manager ah. right. ẹ ká bẹ́ẹ̀ mọ́ nǹkan tí ó ń rí bákan lára mi ni wípé ó dàbí pé àlàbọ̀rùn ti ń tẹ̀wò. ìtúbọ̀. àlàkẹ́ olóúnjẹ láwa tó jẹ́ wípé ara sí odindi àpò kan lọ́jọ́ mi kò ní tó àwọn àdẹ̀ni tí ó ó ṣèké mẹ́ta gbé mẹ́rin. tí ó jẹ́ pé a ṣe máa lo bí ọjọ́ mélòó kan lóyún inú gbá. sẹ́yìn ah. ẹ̀wọ̀ ẹ̀ṣà nítorí tiẹ̀ wá surprise mi ni pé ọ̀dọ̀ ìyá fíìkì àtọ̀dọ̀ ìyá fàlín làwọn èèyàn rọ́ lọ ní ìsìn ibẹ̀ làwọn èèyàn ti ń jẹun ní ìsìn. yàfíìkì kan náà. yàfíìkì tí òun jẹ́ sí yàfíìkì tó jẹ́ pé tó bá ṣe ilá lásán ilá máa jóná oh. kọmọ nǹkan kan ṣe èsì kan níbi ṣe máa ń gbá lórí omi ọbẹ̀ rẹ̀ táwọn fọwọ́ lè kí táwọn èsì ọmọ lé àwọn kọ́sítọ́mọ̀ kì í nu ṣọ́ọ̀bù rẹ̀. àwọn nǹkan náà ń dín ata wá sí. Mm, tó sọ di pàdé mi ní gun òun náà ni làwọn èèyàn rán oúnjẹ jẹ yíyún yíyún tiẹ̀ kéré o ẹ wo ẹ alálàkẹ́ tẹ bá tiẹ̀ bá tiẹ̀ gbọ́ nǹkan tí wọ́n ní yàfíkì sọ ní àná. nígbà tí mo ní káwọn aláfẹ́ kan lọ da ọbẹ̀ tó kù nù tẹ bá gbọ́n tán ló fẹnu ara rẹ̀ sọ. ó dìídì sọ ni pé àpékádi tí lè bá gbọ́ báyìí bá ṣe ń sọ lójú ọmọ rẹ̀. ọmọ ní jẹ yàfíkì yàfíkì. lè ti ń wọ̀sùn lè ti bá parọ́ kọ́mọ yìí ọmọ tó bá parọ́. sọ gbádùn bọ́ọ̀bà wa wọlé sùn ṣé ìyẹn àyìn lọ́wọ́ àwọn sùn nílé tèmi ọ ní làákà ẹ. wọ́n ní orí pẹ́ àṣírí ìgbà mi. ó ti gba ìgbé adúró tí wọ́n ṣe fóun. ìyá fíkì ni ọ̀dà. wọ́n ní tí àmà bá gbé mi sọ́lẹ̀ mm. níbi ìtàn àmàgbórí ẹ̀. Um, so ṣé àtẹ̀sáwá ni kára ni àbí károjú rẹ̀. mo mọ̀ pé kò sí bí sòrò báyìí dé wá mi tó. ẹ̀ ń fa ojúlówó ata ni kò rà. àmì tó bá ká ni kò. alakẹ oru kọkàn. ojú rẹ. oru wípé. ojú rẹ ata. ìṣà. ẹ lọkọ kìíní yẹn ta mọ. ok ẹ ṣe. dájú epo ni kò rà o àìdájú òróró ó yọ báyìí mọ́rọ̀ òdìdí o. ọkọ mi. òun nǹkan tí mo rò. kí ni. kò ṣe rí i ǹjẹ́ òun ni wàá padà lọ sí ibi tí o sọ pé o ti ṣe prayer lọ́jọ́ sí tó ti gbèsè tí gbogbo nǹkan fi dára báyìí ó ṣe padà síbẹ̀ kò jẹ́ kí wọ́n mọ situation tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá. Àlàkẹ́ orí rẹ̀ sì. bí mo lọ ń bọ̀ sí. má fi kọ̀ọ̀kan nínú. bọ́bá tó dára bí eléwé ló dára bí aláṣọ. ọ̀nà tó gbégbá kò yẹ nìkan o orújú o. Eko òkè bí eku ẹ, ẹyẹ òkè bí ẹyẹ mọ́ ládùúgbò. Àlàkẹ́ Sùnẹ́sí Adé. Ọmọ ìkìdé ìwé rẹ̀. Àní o mọ̀ da orin nínú tá à ń sọ yìí, mọ̀ da orin. Àlàkẹ́ Sùnẹ́sí Adé. Kò sẹ́ni tó wọjà mi mọ́. Kọ́sítọ́mà. Ah, ah. O gbọ́dọ̀ ni wáyé báyìí jọ. Ṣo fẹ́ báyé mi jẹ ni? Mo ní kó máa pè mí mọ́ ọtí lọ́dọ́ ni. Mo ti níjọ́ tó bá ti pa gòmí, ó máa dá wàhálà lẹ̀ ọ̀nà ọ̀gá ẹ̀ ọ̀nà ìdí ló ń tà fún gbogbo èèyàn. wọ́n ní ráìsì ọ̀nà ìdí ni. o fẹ́ báyìí mi jẹ ju tẹ́tẹ́ lọ àbí. omi tó lò gan poison ni tó fẹ́ báyìí mi jẹ ni. má lọ gbá ayẹ ẹ mu má lọ wá sílé mi o tó bá pè mí má pa ayé ẹ dànù ni o. ó tún wà ní íńtánẹ́ẹ̀tì káàkiri kí ló ṣẹlẹ̀ gangan ó fẹ́ pa mí ni ìjọ tí má lọ rí ẹ kó má lọ pa ago mi àbí kó má lọ rí ẹ lé mi màá nà yá ẹ fọ́ lójú ni. ta ló promise ẹ ni <laughs> owó òun ẹ fi rà pẹ̀lú oúnjẹ tó ń gbé wá

ọkùnrin kéje mọ̀ rẹ̀ níta mọ̀ bí jẹ́ mọ̀ ń pín nọ́mbà. àbúbọ̀nù lọ́rọ̀ àbúbọ̀ ni ọ̀gá wa gán máa mú bọ́. Ah, ètò ọ̀gá mi ṣe iná fìgbà ṣe mọ́. aláì àtajà àrí nọ́mbà tààrí kankan àrí tíìpù. mo fọbọ́ fọbọ́ mi ò rẹ́yìn ọ̀dọ́. lówó mọ́ bọ́ náà ni ẹ̀mọ́ bọ́ ni ọjọ́ ìsọ̀kọ́ fún yín. Ah. ìsọ̀kọ́ fún yín mo kò tẹ̀lé mọ́ra ni ìgbọ́dọ̀ àdúgbò fọ́ ọjà àwọn ilé ìwé lórí ọ̀rọ̀. Ah, ìwọ náà ti búrọ́kì. mo ti búrọ́kì ah. so broknet yẹn pínra wa mú ni. ìsọ̀ni ó ní fún yín kọ̀ láti lè wáyà. ẹ̀rí pẹ̀wé brọ́mù. mo lè sọ pé o. o tó ní o. owó brọ́mù èmi náà kà á kúrò ní ìrìnà owó èpè kílé tó fi wọ. èmi kò dọ̀gà ìgbàkejì ọ̀gá ni mo jẹ́. orí burúkú ẹ wò ṣé ká bára wa tó tọrọ. ẹjọ́ bára wa tó tọrọ. ẹjọ́ àwọn àbúrò náà. ọ̀gá ti lò wá o. Manager, fèyí dà fèyí lọ pe ìjẹ̀ṣà wá fún mi yóò wá drive fún mi lọ mọ̀ ń jáde. ẹ̀ ń jáde. lọ́ọ́ pe ìjẹ̀ṣà fún mi ó jẹ́ wọ́n ti ń bá káàkiri. ẹ dákun ẹ dá a wọn ẹ dá a wọn sọ́dọ̀ wa ké ni. gọlébè gbẹnu rẹ dákẹ́ mọ́níjà bó ayé tó ẹ jẹ́ ìkúmọ̀jẹ̀ fún mi. ẹ dákun o ọmọdé ẹgbẹ́ ọ̀rọ̀ àgbàlá ọ̀dà àdúgbò mi ìdákùn wọ́n ní kí òòsà ọba ìrọ̀rẹ́ ó sọ sí ilé ẹni ẹgbẹ́ àgbàdo tó ń bọ̀ ọ́. má sọ kankan má dára rẹ láàmú tá a bá sun pápá lóko mọ̀ ìjàlá ní kọ́kọ́ délé ròyìn ah. ilẹ̀kùn ilé agbára ti tì mọ́. kò sí. kò ní í sí. mo ṣe wẹ̀ tẹ̀hún kò sí. ṣé wọ́n mọ̀ pé nǹkan ti ṣe ni. aburú lọ́sẹ̀ lẹ́hùn. Ah. nǹkan burúkú ni ẹrù tí ò níwájú tí ò lẹ́yìn wọ́n ti fẹ́ gbé sẹ́ńkùlé rẹ̀. Ah, bàbá kí ni í ṣe báyìí. kí ni í ṣe ọlọ́ọ̀rẹ́ pọ̀ sókè lọ́ọ̀rẹ́ rajà ni o. bí bẹ́ẹ̀ kọ́ nǹkan ó ṣe ọ́ bàbá ní bẹ́yìn náà lẹ mọ́ ń bá mi ṣe tẹ́lẹ̀ yìí náà lẹ́ẹ̀bá. ẹ fọwọ́ kàn mí o ti dẹran wọ kémi ọwọ́ afẹnu kan wọ ọmọ pé bí kò ló bá fẹnu kan yọjọ́ náà lè kò lọ jáde láyé sọ́kẹ́ pa mí ni. báyé bá ń jáyé gbígbà bá ń jẹ́ gbà àwọn tọ́lá yóò ní jẹ́ kí n bọ̀ lájọsípọ̀ wọ́n ọbẹ̀ kí n gbèkuru jẹ lọ́wọ́ ẹ bọ́ra wọ́n bí tọ́ọ̀ bá fẹ́ kí jọgọdí ọjà ní ọ lórí hm. tètè pọ̀ sókè kọ́ lọ lè rajà ah bàbá bó ní ìsèpọ̀ sókè tí ra jẹ́ sí mọ́ pẹ̀yìn nìkan lè mọ́ bá yan kínní dáadáa. ah ló ti dè wọ fẹmi wọn ti tilẹ̀kùn bẹ wọn sì ti sọ kọ́kọ́rọ́ tọ̀dọ̀ mi sí kànga. ah wọn ti tilẹ̀kùn bẹ wọn ti sọ kọ́kọ́rọ́ kànga. pọ̀ sókè lọ rèé rajà. a jẹ pé kí n mọ lọlé kí n lọ bọkọ mi nà. ó ṣe kí ni. ọkọ mi. dákun já béèrè béèrè kan lọ sọ fẹ́ràn ọkọ rẹ. mo fẹ́ràn ọkọ o sì fẹ́ ah, o. àbọ̀ fẹ́ tọ́ ọ bá gbé jà burúkú tọ́ ọ bá gbé kọkọ rẹ ọkọ rẹ tọ́ bá torí ìbòrò kò ní jáde mọ́. má dẹ̀wò ah! òkèrèrè ni òkèrèrè kọ pọ̀ sókè kan lórí ìrajà. ẹ dákun àwọn aṣọ mi tí mo bọ́ bó mo bọ́ sí. aṣọ rẹ tọ́ ọ bọ́ eh, eh. ṣé kémi lọ rè é jálẹ̀kùn kí n lọ rè é bọ́ ọ kásán ni àbí wọ́n ṣépè fáwọn tó ń gbélé. ọ̀dà ẹ jẹ́ ń lọ wọ sọ bí o. ẹ̀yin tó láyé ẹ dákun ẹ mọ̀mọ̀ gbèrú mi látẹ̀yìn kí ló dé ilẹ̀kùn ilé agbára tì ah! nǹkan ṣe o nǹkan ṣe o ìyá mi ò lérè gbùngbùnùkú níjọ́ tá ẹ béèrè epo mo fún yín lépo níjọ́ tẹ lẹ́fẹ́ gbẹ̀jẹ̀ mo fún yín lẹ́jẹ̀ níjọ́ tẹ béèrè omi lọ́wọ́ mi ṣé po ni mo gbé wá ni wọn àgbọ̀dọ̀ gbẹ́rù mi látẹ̀yìn òṣèré níjọ́ kan tí ọ̀bà jẹ́ ẹjọ́ lọ́rẹ̀ já sílé wọn ni torí iṣẹ́ tó ríran mi ni mò ń jẹ́ ọ̀nà tẹ́lẹ̀ dáná fún mi ni mò ń tọ̀ mo ti tọ̀nà títí mo délùú òṣòro kí n so nígbà pa wọ́n lẹ́jọ́

yàsín àmọ́ ìjẹsà gbìyànjú o àá gbìyànjú kódà ó túṣe túṣe túṣe túṣe kó tó di pé wọ́n ní nǹkan kan ló ṣe àṣà àṣà tí mo bọ̀ láàárọ̀ ọ̀la ilé ìtura kan ni mo wà báyìí bó bá ti dọ̀la àmọ̀ bọ̀ nílé àmọ̀ bọ̀ ọ̀dà ọ̀dà àròkẹ́ tó dúlé o. alálàkẹ́ hmm. alálàkẹ́ alálàkẹ́ mo mọ̀ gbìyànjú gbogbo agbára mi ìmọ̀ ọ̀rọ̀kùnrin tí ó gùn rìn. sensação. Alalaki. Alalaki. ńgbà tá a rà dán a máa ń fi òbí ṣẹbọ ni. ẹ wá ní ṣé bá ṣe máa máa wò léléyìí ṣé bá ṣe máa wà léléyìí torí kò yé mi o ẹni ní twenty one àdèmá dájọ́ ní twenty four àti ẹ̀rẹ́yàn wọlé pé kí là ń tà àrẹ́yàn béèrè àròúnjẹ tà àrí kọ́sítọ́mà aṣákan wọ yúnífọ́ọ̀mù àwa síbi iṣẹ́ láì gba kọ́bọ̀. ẹ wò àǹtí hmm, ilé wọn ti mọ̀ pé ọ̀hún twenty four ni mo máa ń sẹ́ǹd owó sí wọn wọ́n ti pè mí wọ́n ti rán mi létí mo ya fisikóòpù sọ fún wọn pé mo máa pè wọ́n padà ni kò sí kankan sálárì àárí gbogbo pẹ̀típẹ̀tí tá a máa ń jí sínú àpò gan ó dá páro sí kankan àkọ́kọ́ uniform ẹ wo ti sún èmi èmi fẹ́ máa lọ o. oṣù kejì rèé ta tiẹ̀ ti rí nǹkan kan ní àkáǹtì wa. ó ga o mánéjà ọ̀dẹ̀ ní rí nǹkan sọ sí báyìí o sì fẹ́ gbé pè lọ́wọ́ mi èmi mo fẹ́ kájọ. Oh, kí ló wáá pa yín gbé báyìí. kí lèyìn ní parí ìgbà ìjọ táwọn sọ ìbọn fẹ́ gbà ẹ̀yin méjì lẹ ti dàwọ́ ní ìyẹsẹ̀ ojú ìpínkù ẹ̀yin méjì. èmi mo fẹ́ kó last number mo sì sọ fún yín ká ẹ wọ́n fi mí sí last kó tó di pé ẹ bẹ̀rẹ̀ àjọ yìí oh. ẹ̀yin méjì lẹ ti dájọ́ nínú seventeen people ẹ̀yin méjì. Oh wá ní kí n sọ̀rọ̀ ara kan bí o ah. ara kan gásà bí o mo lè yọ jẹ o inú bí bí o. máa ẹja ọ̀rọ̀ bínú kọ́ ọ̀rọ̀ ajá ẹ̀yin náà rí nǹkan tó ń lọ. nítorí ẹ̀yin fún ayé mọ̀ pé ìgbà tó ń wọlé tá à ń rí owó jí dáadáa à ń dájọ́ déédéé nítorí láti réyàn ẹ̀wọ̀ bó jẹ́ ká dá ní two hundred ní hundred naira owó yẹn á pé bọ́pẹ́ máa sáré owó gbà báyìí ah. ẹ gbójú o kẹyà mọ́kàn dáadáa ẹ̀yin náà ìjọ tó bá rí two hundred ah. tètè máa sẹ́ǹdì ẹ̀ sí wọn. wọ́n sẹ́ǹdì owó lórí búsí ni ah. ó sọ ó dẹ̀ pàtàkì àbọ̀ mi lọ́wọ́ jọ́ tó ń bá tó pè é tó fún mi. ẹ máa pẹ́ ń bẹ̀ tá a ti gbowó. alálákẹ́ àbí iyàn burúkú lọ́dà síbi èmi ò ṣiṣẹ́ bímọ. wọn bí ọ̀rẹ́ eh? fèyí

mo mọ̀ pé o ti wọlé náà. Ah. Hmm. ẹ kí ló ṣe yín wọṣọ ni. mo wọṣọ sí mi lára mi. àyè yẹ kí n bá ẹ nílùú situation. àwòrán ah, kan tiẹ̀ mú mi ìmọ̀ bóorùn ṣe ń ṣe mí. ó mú mi náà bí kí n wà. ń mú mi láti inú ń jáde síta. iṣẹ́ sì í ṣiṣẹ́ ni ń ṣiṣẹ́ ìmọ̀ bí ṣe ń ṣe mí ooru kan wá láti inú ẹ mọ wá wò pé bóru ṣe ń mú mi láti inú báyìí pé wá wẹ̀ fún mi nǹkan bá ń bomi sí gbogbo ara mi. àlàkẹ́yìn dúró bóyá kí n tẹ túbú torí etí mi máa ń gbọ́dọ̀ bú lẹ́ẹ̀kọ̀ọ̀kan. ẹni tí mò ń sọ tí ọba yìí ọ ló ná ló dáadáa ló dáadáa ló ọwọ́ rẹ báyìí mo wọ́ wá ọmọ ọwọ́ rẹ báyìí wọ́n gbèsè àárẹ̀ ọmọ yìí náà. ẹ bèrè ọgbọ́n o ẹ wá bèrè òye ṣé mi ti máa jẹ lèmi ibẹ̀ ẹ̀rẹ́. àdó ẹjọ́ yín mo wá rí i. ló ṣẹlẹ̀ kí ló fẹ́. ẹ mú nídìí ẹ̀pù yín ni. owó jáde sọ fún ẹ. tó bá yẹ kí ètò owó mi yìí ní owó ọ̀kan náà fi ṣe wà yìí tó bá ń gbọ́ wọn ta ni mo sùn kólóbó ni mo jí sí ń gbá mi ní lọ́wọ́ ògbé mi náà jíwọ́ síta ni mi ń lajú mi síta ni ṣòwò. ó ṣòwò. ó wá jẹ́ pé bí àtẹ̀gbọ́n òun ò gbé ṣàmà àdúgbò tí mo jẹ́ fẹ́ jẹ́ kí n máa mú fún ẹ. Ah. mo ò lè mú fún ẹ o èmi ò ń jẹ́rú yín o mi ń jẹ́ lábílítì rárá ah. ó ti yẹ irú ìyá yín tó ń ṣẹ́ lábẹ́ yẹn àmọ́ káàbí àtẹ̀kẹ́ tó ń tán jẹ mọ pé tún ní ṣe ń jì lọ́wọ́ wọ́n àwọn ṣẹ́ ti máa ń jẹ. àdó ẹ understand kan tí mo ń sọ mí nídìí owó mo nídìí ẹ̀rù wọn lọ́wọ́ yín lórí ẹ̀gbọ́n mi ni torí ẹ̀gbọ́n mi mo ṣe wá ẹjọ́ ẹ̀ ṣá. o kò sọ́dọ̀ bẹ́ẹ̀ wọ́n tẹ̀ sọ́mọ́ lọ́bẹ̀ àyà òkè oníkan wá bẹ́ẹ̀ mi Abi. ó ti mọ̀ nǹkan tó ń ṣe oníkan wá bẹ́ẹ̀ mi ayé ẹ̀gbọ́n ẹ̀ ò ní da ibi tó bá wà náà jọ́jọ́ ọlọ́run wọ́n kó fẹ́ gbọ́n ẹ̀ kókó fún mi tó dé bẹ́ẹ̀ kó sowó lọ́wọ́ mi ó wá kó obìnrin lọ fi lé lọ fi lálájà àbí ó ti nà tán ó wá ní ó wá mi ẹgbẹ́ ò ní jèrè akọ ẹgbẹ́ ò ní balẹ̀ ibi tó bá wà. ẹjọ máa ṣe pé ẹ má tún ṣe pé fẹ́ gbọ́n mi ẹjọ. kí ló ṣẹlẹ̀ tí mo fi ń ṣe pé fún àníyàn kó mi lówó lọ òun rojọ́ lórí burúkú kí má bínú. àtijẹ́ ta ni mo ti fojú kọ ẹ̀gbọ́n mi gbẹ̀yìn báyìí àtijẹ́ ta ṣe bí ọkọ mi àlàkẹ́ ló sọ pé kẹ́gbọ́n mi wá gbà wọ́n jáde báwọn lọ síbì kan. ìgbà tó yá wá pé pé mọ́tò bàjẹ́ pé mọ́tò àwọn bàjẹ́ o bó ṣe dáná nìyẹn mo kàn rí ọ̀gá mi àlàkẹ́ nìkan tó dé ẹ̀gbọ́n mi ń kọ́ o ibo lọ́wọ́ o ṣé ìjọdé ni wọ́n ní wọ́n ránṣẹ́ pé ẹ̀gbọ́n mi láti lé pé màá mi pé ẹ̀gbọ́n mi pé kó wá yọjú sáwọn ọmọ màá mi. màá mi ìjọba ìyá yín ìjọba ìyá yín ti kú. ó ti kú ti pẹ́ o ẹ̀yin náà mọ̀ o mi àníyàn ní bàbá kankan o àtìgbà tọ́rọ̀ ogún dẹ̀ ti ṣẹlẹ̀ nílùú láti sá kúrò o àlẹ́ nìkankan nílùú tó lè pè pé kó wá yọjú sáwọn kò yé mi náà nǹkan tí kọ́tọ́gà mi àlàkẹ́ sọ nìyẹn mi mọ bí tó gbẹ̀gbẹ́. ee ní sùúrù ó máa fara balẹ̀ tó ni bóyá wàá ó ti ń jẹ́ kó wọnú ara wọn ó máa ṣe ní kálífà kóńgò oníkálukú máa kó tiẹ̀ àbí kó ṣe lọ́lọ́tọ̀ wàá ṣe bí àwọn ọmọ lọ́tọ̀ tọ́kọ́lé wọn sókè èdò ó ti yẹ oníkálukú alẹ́ kó tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ bí kálífà kóńgò bóyá ń gbé sóyà àwọn ìmí nírí tó. fara balẹ̀ kó yọ́lẹ̀ ẹ̀gbọ́n ẹ̀ àti ọ̀gá ẹ̀ wọ́n jáde. wọ́n jáde. alẹ́ wọ́n sọ pé ilẹ̀ ṣú àwọn onílé dè. pé mọ́tò bá jẹ. gbàdán máa dé. ọ̀gá nìkan. no no no ọ̀gá ẹ̀ nìkan ló wá dé. àwọn nìkan ló ní ọmọ oh, tún bẹ́ẹ̀ mo ní ẹ̀gbọ́n mi kan ní ẹ wọ́n pè wọ́n láti ilé mo wò pé ilé ebo àní àní bàbá àtìgbà tọ́rọ̀ ọ̀lẹ̀ ogun ti dá wà lálẹ́ lù lèmi àtẹ̀gbọ́n mi ti kú wọ́n lù. ìwọ ah. kò yé mi ọjẹgun ẹgbẹ ni. à ẹ wo ẹrú tí ẹ ti ń bá mi mi mọ àní mo tún wà wò pé. ṣé wọn ṣe ọ̀nàbìnrin yẹn lọ lọ. àwọn ọ̀nàbìnrin ọ̀rẹ́ nǹkan kan yẹn. àwọn ọ̀nà fẹ́ gbọ́nà kan ni go and come yẹn. àwọn máa ń ṣe nǹkan bẹ̀rẹ̀ gan o àwọn ọmọ ṣe nǹkan ṣe nǹkan bẹ̀rẹ̀ ló ń gbé o. mi mọ ọsọ bí tọ lọlọ fẹ débi kan lọ sọ. tó bá lọ jẹ́ kó lọ jẹ́gun ẹgbẹ́ kò lè rí ransom lọ́rọ̀ tèmi o ah, ká ló mọ̀ ń pa. lọ́mọ jẹ́ kó jẹ́gun ẹgbẹ́ ń bà mí ẹ̀ẹ́dẹ́jọ́ ẹ̀ṣá. àbá máa jẹ́gun ẹgbẹ́ náà òun àtọ̀gẹ́ ló yẹ kó jí gbé. ẹ sọ bẹ́ẹ̀ o lè jẹ́gbọ́n ẹnìkan. ọ̀gá mi àlàkẹ́ ò gbẹ́gbọ́n mi padà o. kò yé mi ibi tó ń lọ yẹn kí ló wá bùn. ẹ wo ọ̀gá mi ni o ọ̀gá mi ah. ta bí tó yẹ gangan ni mo ṣe wá bá yín. ẹ wo. ló fẹ́ kí mi ṣe fún ẹ gangan. àdá fún yín ẹ ní sórí burúkú. ẹ wo ẹ̀yin ni kọ́lẹ̀ lè hẹ́pù mi báyìí ẹ mọ̀ pé mi lè kojú ọ̀gá mi ẹ̀yin lẹ lè bá wa kojú ẹ kó sọ bí tẹ̀gbọ́n mi wá kó sọ bí tó fẹ̀gbọ́n mi sí ẹ̀gbọ́n mi ò lọ sílé kò sẹ́ni tó fẹ́ lọ bá ń lè ẹdẹ mo pàlàkẹ ọ burú. èmi ò mọ yẹn o. ó burú ẹ wo mo ní kóòdù kan tí mo lè fún yín tẹ lè fi fèsì ẹ tẹ bá ṣàtìrẹ yẹn sọ fún pé ẹ máa dayọ̀ sínú kíní tá a máa ń pọn mi sí ní ṣọ́ọ̀bù wa yẹn pé ẹ máa dayọ̀ sí i tẹ bá ti sọ yẹn ẹ máa rí pé ìbítẹ́gbọ̀n mi wà ó máa jáde ó máa wẹ́gbọ̀n mi jáde. kékeré kan wà nù ẹ̀ dẹ́yìn ló máa ń ẹ wo èmi ò mọ bó dà pé kankan wà nù ṣọ́ọ̀bù yẹn tí ìyọ̀ gbúdọ̀ kan ó dá mi lójú ẹ kàn sọ bẹ́ẹ̀ ẹ̀yin ẹ sọ. ibi ìbò mo dẹ̀ ti dàlà kẹ́gàn ṣé ìwé ìgbà kan ti ń ṣe mí náà. nǹkan kò ṣe yín ẹwà òkè nǹkan kò ṣe yín rárá nǹkan kò ṣe yín o ẹ̀yin ò kàn sọ bẹ́ẹ̀ ó máa wẹ́gbọ́n mi jáde fún mi. kò tẹ̀ sí wàhálà ẹ̀rọ ẹ̀rọ tẹ̀ ń bọ ọlọ́run ah. àwa ò kì í fọ fẹ́yàn kankan àbọ̀ ọlọ́run kò sẹ́ni Ah, ṣókùn máa mọ ọmọ ọ̀tá ni. níbo irọ́ ah. irọ́. ojú lásán kọ́lẹ̀ ni wọ́n fi di chairman o. bẹ́ẹ̀ni mo ṣe wàhálà gan ni o. bẹ́ẹ̀ni nǹkan tó bẹ́ẹ̀ kì í ṣe fún ẹ̀sìn ni pé kí lọ alẹ̀ mọ́ ìyá ẹ̀ kí lọ pa òlé lórí pé tí yóò bá ti gbé ẹ̀gbọ́n ẹ lẹ̀ ayé máa bàjẹ́ ni gbogbo nǹkan tá a ṣe sílẹ̀ ìdílé wọn máa jóná máa ọ̀pájá fún màmú jẹ kí pásítọ̀ wọ́ gbalẹ̀ ń pa olè lórí rẹ̀ ìyàwó ti lọ iṣẹ́ tó gbé àyè sí àwọn ṣẹlẹ̀ wọn gbowó gidi nìbọn ẹkún ni wọn fi gbà lọ́wọ́ ẹ ní ọdún tuntun táwọn àlọkù sọ̀rọ̀ máa ṣiṣẹ́ máa yọ agbélé gbọ́ àkúnlẹ̀ mọ̀ àwọn àfikúnlẹ̀ ṣẹ̀mí lọ́wọ́. máa lọ máa lọ sẹ́ẹ̀. ìwé lè ṣí lẹ́yìn akẹ́rẹ́ òkè ìdọ̀kùn àgbẹ̀ kúnlẹ̀ àbá mi mọ́. tí ó bá ti jọmọ́rú owó má bà mí sọ mi ní gbàdá ìbọ̀dì kí ni. a ní ìrìn jẹ́sà. alákẹ́ jẹ́dọ̀ ń wò mí ni bá a mú sàṣà jẹ́ ẹ̀ ń jọ́ ń máa ìkómọ ẹ̀ tẹ́mi ìwà ṣeré mi báyìí ó rí tẹ̀sà bíi ti báwo ṣó mọ̀ mọ̀ ni. ẹ mọ̀ gbà mí mọ̀mọ́ rí mú ètè mọ̀ sọnù mọ́ lọ ṣé ìwà mọ̀ parọ́ ni lóòótọ́ lóòótọ́ ká mọ̀ parọ́ ìjẹ̀sà tẹ̀lé mi jáde mo ní ọ́ dráìfù mi lọ nígbà tó sì dráìfù mi débi tá à ń lọ tán ó ní òun fẹ́ lọ rí ìyá òun pọ̀ òun lọ abúlé òun ẹ dákun kí lọ́kàn mi pọ́ mọ́ fẹ́ lọ wo ìyá rẹ̀ Eh? Ah. olùkọ̀tàn níjẹ̀ṣà tí ìyá ẹ̀ ti kú tipẹ́ tí ọ̀gbọ́n júmọ̀ yá. Ah. mo lọ ti mẹ́lẹ̀ yìí. mú mi dá padà jọ. ó fẹ́ máa gé wa nù. ǹjẹ́ sọ mi. mi máa rí wele yìí. tí mo bá rò dáadáa ó dàbí bàbá rẹ̀ ló lóun fẹ́. Eh! kílé tó ṣe báyìí. Eh, ah, aláyé eléyìí máa mú a lọ sùn ni o wá ìjẹ̀ṣà tó ń wò yẹn ọmọ orúkọ ni kò níyà kò ní bàbá. ibi tí ìjẹ̀ṣà bá wà kó gbé jáde fáwọn. àlàtẹ́ àbíjìlá ń pọ orúkọ ẹ̀ ṣé gbogbo rẹ̀ tó ń sọ ẹ̀ fíìmù ni ìjẹ̀ṣà oníbàbà kò níyà o àmọ́ òkú ọ̀run ni o ó dà ìlú ẹ̀kọ́ tó ń sọ yẹn ìjẹ̀ṣà oníbàbà tó fẹ́ lọ mú lù kò ń dèlù wọn rárá ó ti yẹ. ẹ dákun bó lèmi ó sì wá mọ̀ pé kò ní nǹkan kan kò sí tọkàn mi ṣé mo sọ àgbàlagbà ni sọmọdé ní ìjẹ̀ṣà ni. àlàkẹ́ á bá ẹ sọ o lòun líle mò ń kọ́ fún ẹ òun parẹ́ ó dẹ̀ mọ mi o wò mi tẹ̀ nẹ́jọ́ bá ẹ rò nǹkan tí kò wá sọ fún ẹ nígbà mo fún ẹ twenty four hours kò fi gbé jẹ̀ṣà jáde tó bá kọ̀ tó gbé jẹ̀ṣà jáde wo tí màá rí jẹ̀ṣà wàá mọ èèyàn tí ń jẹ ó dẹ̀ mọ ẹgbẹ́ mi nìkan fúnra mi èmi kọ́kọ́ fúnra mi mo lè jọ́lé mo lè wọlé kò sí nǹkan tí ì lè ṣe ó ti gbọ́ títú ẹ̀sán àti wá pé ìgbà yẹn ló máa mọ̀ ẹ́ pé ọrùn ti rí ó lè gbé kù bá ńlá ńlá ẹsẹ̀ ti rí ó máa ń gbé fúnra ńlá màá dẹ́kun mọ̀ ẹ́ pé ọwọ́ kékeré ó lè gbé kárásì ó lè gbé pọ́ǹpì wo ó lè gbé lè wọ́ kò sanwó ọwọ́ tí ò ń payàn wàá rí tó bá ti tó bẹ̀ twenty four hours má jẹ́ kí jẹ̀sà jáde tinubu á fi ń pátápátá sọ́yìn kìíní kan tó ń nu owó tó ń nu owó nínú ṣọ́ọ̀bù ẹ̀ máa dàyọ̀ sí máa bùyọ̀ sí ilé ajọ́ òní ajá wàá rí gbàgbọ́ lórí rẹ kọ́ mi bọ́jọ́ tó fi gbófo ẹnu tán tí mo ní ọmọ tó ń jẹ fún ara rẹ̀ nìkan adarado sí ọba jáde ìpè ọ. ìbéèrè mi ni alákẹ́. ọkọ mi. mo lérò pé mo mọ pé mo lọ́ọ̀fẹ́ gan. ẹ mọ́ mọ́ pé mi tẹ̀ kí n fi nǹkan kan pamọ́ fún ẹ. bẹ́ẹ̀ ni. kí ló wá ṣẹlẹ̀ tí o rò pé kò yẹ kó sọ fún èmi tí mo jẹ́ ọkọ ẹ̀. nígbà tí ọkùnrin yẹn wá lọ́jọ́ sí tó sọ wípé nǹkan àti poison ni òun fún àwọn èèyàn jẹ. èmi lérò pé ìlara àti ọ̀rọ̀ orógùn òun ni ó ṣe ṣe bẹ́ẹ̀ tó fi ń sọ̀sọ̀kúsọ but kí ló ń rí lè ṣẹlẹ̀ gọ̀gọ̀ báyìí kí ló tún ṣẹlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ìjẹ̀ṣà níṣẹ́ ló dàbí ẹni wípé mi ò mọ̀ ẹ́ nígbà tábà sọ wípé mò ń bá àlejò sọ̀rọ̀ kí ló happen. Ah, ah. ṣé bí gbogbo èèyàn bá tiẹ̀ wá gbà mí tí wọn ò gbà mí gbọ́ sẹ́yìn náà wá gbà mí ṣé mo jàlejò sí yín ni. ẹ nǹkan tẹ̀mí ń tíráì láti sọ ni pé kí ni nǹkan tó jẹ́ òótọ́ ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí yìí gọ̀gọ̀gọ̀gọ̀gọ̀ sọ fún mi kí ló ń ṣẹlẹ̀ ibo ni ìjẹ̀ṣà wà kí ló ṣẹlẹ̀ pẹ̀lú ẹ̀ abúdígbà tí àwọn èèyàn bá tún bẹ̀rẹ̀ sí ní gbé ọ̀rọ̀ kọ̀rọ̀ káàkiri tí mo tún gbọ́ láti ta jẹ́ kí mi gbọ́ láti inú ilé ká mọ ọ̀kan tá a máa ṣe. kí ló ṣẹlẹ̀ kí ló ń ké fún sìn kí ló ṣẹlẹ̀ sí ìjẹ̀ṣà àti pé kí ni nǹkan tó wà nídìí ọ̀rọ̀ oúnjẹ tó ń ta kí láṣìírí tó wà ń bẹ̀ kí mi ò mọ̀ ah! ó ti sọ̀rọ̀ lórí mi ọkùnrin mi mọ bó ṣe ṣe lé ìjẹsà mọ̀ sí àwẹ̀rẹ̀. what ìjẹsà ṣe kí ni. ọmọ tìyàwó eré báyìí. ọ̀gbádùn kí ló fẹ́ẹ́ fẹ́ yìí ńgbà wo la bẹ̀rẹ̀ lọ́ọ̀fù tá à ń kíìsì kí ló tó ń dì mí mú báwọn kí ló tó burú sọ báwọn tó gbádùn. ẹ dákẹ́ alájọbò àjọ ah, ìjẹsà alálàkẹ́ níbẹ̀ wájú rẹ̀ sórí rẹ pé báyìí sórí rẹ pé. atúnisí àmọ́ ni. tàǹsí rẹ sọ gbádùn báyìí. ilé ibo lọ ń lọ wá àyín oje. ìjẹsà ìjẹsà. mo mọ̀ dáràn mo mọ̀ sórí ilé o. ẹ lọ bàbá ọgbọ́n mà ti dé gbogbo tó sọ pátá ni mò ń wá làkẹ́ àmọ́ bó ṣe ń pariwo sọ̀rọ̀ yìí ni ó tójú sí mi kí ni nǹkan tó ṣẹlẹ̀ gan ní pàtó. ọmọkùnrin tí mo lò. àìkí ló ṣe é. ọmọ ti sá bọ́ta ìmọ̀ ṣe mi ṣíṣkan ti bẹ lórí rẹ̀. o ṣe bí ẹ tó ní gángan kan àbó ti ní gángan kan. ó tiẹ̀ mọ́ dúpẹ́ pé kò kú lẹ́sẹ̀kẹsẹ̀ èmi kan ọmọ ọ̀nà tí ọba yọ tẹ́lẹ̀ náà ni àmọ́ mo mọ̀ pé yóò lápẹ̀rẹ̀ kan tí ó ṣẹlẹ̀ sí tó ń ṣe gángan ni dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá rẹ̀ ọ̀gbọ́n bó ṣe ṣe gángan gan o ọ̀yá tètè kú sùn kó o gbé sínú ọkọ̀ ọmọ ìgbé bọ̀ sọ́dọ̀ mi ní wàrà ṣe sà. ó ti sá lọ báyìí o. ó ṣe kí ni sọ sáà sáré tẹ̀lé lẹ́yìn àbí wọ́n dúró ń sá lọ. wọ́n bí àánú rẹ̀ ṣe mí tọ́ ọ̀bẹ lè rí ọmọkùnrin láàrin ọjọ́ méje lónìí kó o gbé wá sọ́dọ̀ mi. háì háì háì. kí ló wá wá kí ló gbé bọ̀ ẹ jẹ́ púpọ̀ ní ìsìn gbé wèrè àlọ́ bọ́ọ̀tà kù sábòde. torí nǹkan tí ó sì ọ́ n ò lè dákọ rẹ̀ tán jọgọdí nǹkan jàlù kan ọ̀sà lọ́mọ lọ́wọ́ àlàkẹ́ àbá àwọn gbọ́rọ̀ tó ń sọ jáde lẹ́nu ni ìyá ń jẹ nǹkan lọ́wọ́ ni torí bí yàrá ilé parí nǹkan tó ń jẹ lẹ́nu ìwọ ló kù tí ó nà ọ́ gan tọ́ọ̀bẹ lè rí ọmọkùnrin kó o gbé dọ́dọ̀ mi kí n parí ètùtù tó kù káyé rí ó nítumọ̀ nǹkan tí ó ṣẹlẹ̀ sí ọ yóò ju tọmọkùnrin lọ. mo dáràn bàbá mo tún kọ́ sí ẹ̀sìn dé ooo ẹ̀sìn dé mo dáràn nígbà wo mo wá rí iṣẹ́ ńgbà wo lọ́dọ́wọ́ tẹ́lẹ̀ lọ́wọ́ mo mọ̀ pé o ẹ̀sìn. abẹ́ máa gbọ́ nǹkan ní gbòòrò ẹnu ni ọ̀sà lọ ṣe é ti rí nǹkan báyìí àwọn bàbá wa mọ́nímọ́ní àwọn àgbàlagbà mọ̀yànmọ̀yàn wọn níjọ́ tọmọdé ọba mulẹ̀ ní rántí ìjọ́ tí ọba dalẹ̀ yóò ti gbàgbé mo ń bá a sọ̀rọ̀ ọjọ́ kìíní àná mo ń jẹnu yàngìyàngì bí wèrè pọnmọ́. Ah! inú mi mà sí ọmọdé yìí o ó dà pé kò mọ nǹkan tó ń bẹ lẹ́yìn kí wérí kẹ́kẹ́ nìyí ọ̀sà lọ mọ́ lọ́wọ́ ọ̀sà lọ. bẹ́lẹ́dà rẹ bá ń bẹ lẹ́yìn rẹ kó o rí àmọ́ bẹ́lẹ́dà rẹ bá padà tó ọ̀bẹ ilé ọmọkùnrin gbé débí àjàgbàjàgbàjàgbàjàgbàjà. tálọ́ ah! yà wẹ́rẹ́ ìjẹ̀ṣà adẹ́lọ́yẹ. Ah! jẹ́sẹ̀ jáwé èsì ooo wọ́n ṣe fi ọmọ èsì ooo ọkọ mi. kí ló ń gbọ́ ẹ kí ló ń fọ́ àdìmọ̀ àsùnkùn wèrè dè kí ló tún pa ẹlẹ́kùn báyìí sọ́wọ́ ẹgbà mi wà láti wà o. wàhálà olójú ṣẹlẹ̀. ẹ wo mo gbọ́ tí ọ̀gá làkẹ́ tó ń ṣàlàyé fọ́kàn wọn pé ìjẹ̀ṣà ti ya wèrè ìjẹ̀ṣà ẹgbẹ́ ló ti ya wèrè o. yálàkẹ́ ló máa ya wèrè yálàkẹ́ máa ya wèrè gbogbo àwọn ọmọ bí ló ya wèrè rẹ̀ kọ̀ọ̀kan. kí ṣe é kí ṣe é. ṣùgbọ́n mo ga àlàkẹ́ náà ni. smart. tó bá tún pè mí ní ọkọ ẹ tí bá gbọ́ tó la ẹnu tó sọ wípé ọkọ ẹ ibẹ̀ ni wàhálà ti máa bẹ̀rẹ̀. ìwọ nìkan náà ló lè gbà rí. tí o bá fẹ́ kí o kú ní jì kó pa ọlọ́run nílé ayé táyé máa fi parí má pè mí lọ́kọ ẹ̀ mọ́ má pè mí lọ́kọ ẹ̀ mọ́ tó please ọmọ pé inú náà ní bí. mi ẹ gbàgbé inú. wàhálà kan ti dé báyìí. mi ò fẹ́ gbọ́ wàhálà kọ́kọ́ ṣé pírí mi fẹ́ gbọ́dọ̀ kọ́kọ́ lẹ́nu ẹ mọ́. náà mo fẹ́ sọ náà mo sọ nípa wàhálà tí mo lò lé. àlè àsìkò ikọ́ jọ hello. hello hello bọ̀dọ̀ ọ̀dẹ̀. hello. ṣé wàá lọ kọ àlàkẹ́. ok òun mo ní kí n sọ fún ẹni tí jẹ́sọ̀ bá padà wá sílé ìláyà tàlàfíà ẹ tún máa fi owó ẹ máa fi lé lórí tí nǹkan kò gbọdọ̀ ṣe láì jẹ́ bẹ́ẹ̀ àlàkẹ́ máa pìtàn pé òun ti bímọ rí láyé òun. àjọ kò yé mi tíjẹ̀sà ò bá wálé á pìtàn pé òun lọ́mọ rí láyé ẹ̀. mo ní kí n sọ ó ti yẹ bẹ́ẹ̀ mi à ọ. mo dára. hello. mo dára. hello. mo dára ẹ̀yin tí mo fẹ́ sọ náà nù ẹ̀yin tí mo fẹ́ sọ nù ẹ̀yin tí mo fẹ́ sọ nù àǹtí mi pè mí ní ìsìn wọ́n ní fèyí ti wá mọ́mọ́ mi mo ti wá múre kúrò dá àwọn ìsìn ránṣẹ́ tí mo fẹ́ sọ náà nù tí mo fẹ́ sọ nù tí mo fẹ́ sọ nù tí mo fẹ́ sọ nù. ta ló ní kí n mọ̀ ẹ́ rí náà ọjọ́ tí mo pàdé ẹ̀ máa torí burúkú kẹ́. tí mo fẹ́ ah! sọ náà nù. Professor, no. sọnù wọn mà ti jọ ọmọ wọn ti jọ ọmọ mi. fèyí fèyí ṣàánú mi. jákè má pa ẹ o má pa ẹ o kí ló ṣẹlẹ̀ fèyí ò dẹ̀ sórí ọlọ́run ibikíbi tó bá wà ṣàánú mi èmi ni mo lọ mọ̀ ah, ah, ah, mo fẹ́ sọ̀rọ̀ o. mo ní kó má sọ̀rọ̀ mọ́ ìkọsí eh! ìkọsí ìkọsí ìkọsí wọ́n má jẹ́ kí n pa ẹ o. Eh, eh fèyí ò dẹ̀ ṣàánú mi torí ọlọ́run ibo wà. Ah! Ah! Ah! ṣàánú mi mo ṣe ti ń bọ̀ sọ̀rọ̀ ní ìsìn solúsàn ti wà. ìjẹsà wí dé àmọ́ mo ti rí solúzọ tí jésù ó fi padà dé ẹ̀dá òkúta rẹ̀ ó sì yá. jọ́tún lọ́lọ́wọ́ ọmọ tèmi gbọ́dọ̀ wà ní lásìkò. ẹyin mò ń dúró de. èmi bẹ́ẹ̀ ni. ok mo fún ẹ please ẹ lọ jẹ́ kí jẹ́sàdé jọ bàbá o wọ́n fún mi ní nǹkan wọ́n ní kémi àti yín kájọ lájọṣepọ̀ láàrin ọjà lóru bàbá sì ṣèṣe tán wọ́n fún mi lọ́sẹ̀ kan tèmi àti yín náà tájọ fi wẹ̀ lẹ́yìn èèyàn gbogbo rẹ̀ ti tán ara àjẹsà bá yẹ dáko ní nǹkan kó ọba sèmi náà mọ́. Ah, ní ìsinmi. Um, èmi pẹ̀lú ẹ̀ a máa lọ sí àárín ọjà. ẹ lóòrù lóòrù bẹ́ẹ̀ ni. àjọ máa ní àjọṣepọ̀. ẹ ń tà mọ́ sí lórí bẹ́ẹ̀dù náà ni. èmi pẹ̀lú àjọ máa ní àṣepọ̀ ní àárín ọjà. àwa méjèèjì nìkan náà ni. bẹ́ẹ̀ ni kò sí ẹbí àti yín ni. lẹ́yìn yẹn àṣẹ̀ṣẹ̀ wàá wẹ̀ níbi tí a ti ní àṣepọ̀. wákàtí lọ́ba tán. lọ́tọ̀ yẹn dà ṣọmọ wèrè ni a lè sọ̀rọ̀. rárá o. ó túbọ̀ sí wípé kíjẹ̀ṣà tó ya ni. ó gorí ẹ̀. nítorí nǹkan tí ò sọnù tẹ́ ń wá káàkiri ó jẹ́ kí ìjẹ̀ṣà tó yẹ. kí ló dé Ah. Okay. jẹ́ mi wá. ẹ dẹ́kun mo ní ọ̀rọ̀ kan nìkan bá lé ó ti kọ́ jẹ́jẹ́ ni mo jókòó nílá yìí ṣùgbọ́n òní orí jókòó sáà mọ́ wa kí bẹ́ẹ̀ ṣe gbé kí fún mi wá bá mi. ẹ ṣeun ẹ dá fún mi. ìbùkún ni fún ẹni tó fi ọ̀pọ̀ lọ ṣùgbọ́n ìpín ńlá ni fún ẹni tí a fi ọ̀pọ̀ lọ gbà. ìfọ̀bọ́lọ̀ ìfàyẹ̀rẹ̀ ní àkùn. ẹ ẹ máa èmi ò ṣe o ah. ẹ pé mi kì í ọmọ mi gbọ́dọ̀ wá sílé ọmọ mi gbọ́dọ̀ wá sílé. Ah, ọkọ mi ah. alálàjò mo ṣe sí i. Rárá, rí sí ẹ dúró dè mí ẹ dúró dè mí. ẹ̀yin náà rí pé ara ẹ̀ ti balẹ̀ sí ṣùgbọ́n lẹ́yìn ìṣọ́ òun tí a fẹ́ ṣe lórí

é essa tí ṣe ọkọ tó ń bá yín bá ti ṣe náà ní ẹ̀ nígbà ṣùgbọ́n mo tẹ́lẹ̀ ṣàkóso àfààní ọmọ mi ọmọ ti mi ṣe ọkọ tó ń bá ti rà sí àdàdà ọmọ mi bẹ̀ mí lọ́wọ́ ẹ̀sà láti máa tí o ti sọ fún mi pé àti ní àtọ́wọ́ mi wípé nínú ọjà tó ń ta àwa àwa ọkọ̀ lọ́sẹ̀ òun bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ àti fún mi. They asked me. ha ayé mi kọ̀ ọ̀sà. Ayé mi kọ̀ ọ̀ síwàlà síwàlà èyí tó dá ní Kristi máa ṣe fún wa. Ọlọ́run á dẹ̀ ṣe dáadáa fún wa. Ẹ ṣe kò sá ọlọ́run àti bàbá mi ṣe dá kí sá. Nǹkan tẹ máa wá ṣe báyìí ni pé ẹ̀ẹ́dẹ̀gbọ́n fi tó àwọn ọmọ ẹni tí láì ní ká máa gbìyànjú. a fi gbà kan ọ̀kan nínú ìbọ́bá tó dára bí eléwé ló dára bí aláṣọ ọ̀nà tó gbé gbà kò yẹ nìkan o ó o ó má ṣo ó o ó dorí. sáré bí mo ṣe ń wà yín méjèèjì inú mi ò dùn sí yín ṣé bí wọ́n ní àìláṣọ lọ́rùn pàká ọ̀tá pérò fún gbogbo ọmọ ríwo àwọn àgbàlagbà náà sì ní bójú bá ń pa kan ṣoṣo ọ̀rẹ́ wọ́n ní gbogbo wa pátá lè jíjọ́ pa kí ló dé táyì wúwo ọ̀dájú lóòótọ́ mo fi yín sanwó nínú gbọ́ ọ̀dájú mo sì ṣètùtù rẹ̀ fún yín nínú àjálẹ̀. kò wáyà kẹ́ ẹ dájú padé ibi tó dé iná o kí ló dé tẹ́ ẹ̀rù rẹ yín lọ́wọ́ kẹ́ ẹ bá sílẹ̀kùn ilé agbára. ẹ wo bàbá ẹ ní bínú ni o torí mi ò lè gbẹ́rù ẹlẹ́rù sórí o kí ifá tèmi sọ́wọ́. òótọ́ ló sọ. Ah, ah. ṣebí níjọ́ kìnínní àná tá a bí yín pé tílẹ̀kùn ilé agbára bá tì mẹ́nìkan tá a bá bá a ṣí kíní ó ẹ̀yin gangan sọ fún apá ẹ̀ lè sọ tí ó ṣẹlẹ̀ sọ nítọ̀hún sẹ́nu gbẹ̀dùgbẹ̀ tó wá ń fi yín kan ajálù wà lórí ààrẹ o. ẹ ẹ fẹ́ kọ́ jálù yìí lórí ilẹ̀ ṣe dájú pa torí ẹ̀ lẹ́sẹ̀ sanjú ko pé kẹ́lẹ́rù ọ̀gbẹ́rù rẹ̀. kò yẹ kó rí bẹ́ẹ̀. ó burú o ó burú o. ẹ wo bàbá àdájú àdájú o ẹ̀gbọ́n mi Ìjẹ̀ṣà ẹ ti wà ókè báyìí. èsùn ṣe mí mo wà ókè. kí ló kọ́ mi ta ló ń bá yín sọ̀rọ̀ yìí gangan. fi yí mo mọ̀ pé wọ́n ni. fẹ́ ìparọ́ ó ti wà ókè. ẹ jọ ẹ kí ló kọ́ tí mọ́mí ti máa ń pè mí tọ́ba tó mi fẹ́. àríkẹ́ ni kó bá tètè dán ayé àríkẹ́ gbogbo. ẹyin olúwa lógo. ògógó. ẹ bá mi yin olúwa lógo. hallelujah hallelujah hallelujah hallelujah. ara ti yá àṣírí mo sọ fún yín. Eh, arábìnrin mo sọ fún yín pé ara ẹ ti yá kò sí nǹkan kan tó máa ṣe hàn. ara ẹ mi ti yá. Ah. Ah, mo rí. sà mo dúpẹ́ lọ́wọ́ ẹ jù ẹ ṣe gan sà sí wàhálà thanks so much sà ẹ ṣe gan sà. olúwa ni ká fọpẹ́ fún. olúwa eh, eh. ni mo fẹ́ bẹ̀ ẹjọ́ tó lọ lóhùn ẹ má bínú. Ah, ẹ má bínú sí mi èmi mọ̀ pé ẹ̀ mọ gbogbo tó tíyàwó yín pa ẹ̀ fún ayín gan ẹ̀ mọ̀ àmọ́ kí ni mo fẹ́ ṣe ọmọ ìyá mi lélẹ̀ ìyá àjù méjì náà lọ lọ́wọ́ òbí wa kò dé sóbi wa láyé mo gbọ́dọ̀ protect ẹ̀gbọ́n mi òun ló jẹ́ kí n ṣe nǹkan tí mo ṣe jọ nítorí ọlọ́run. máa wo mi ò bínú because gbogbo tí wọn náà ń ṣe ó dáa tó o bá ṣe báyìí sí ìṣàrà ẹgbẹ́ ìmọ̀ ya ẹgbẹ́ á lọ gbé má hmm. ṣe gbé hmm. ṣùtì yẹ hmm. ṣùgbọ́n jọ. ẹ ọmọ mi ọmọ mi ọmọ mi. ẹ máa lọ ọmọ my daughter ah! Ah! ah ah ah ah ah ṣé kò sí nǹkankan are you okay are you alright ah sorry sorry gbogbo nǹkan tó ṣẹlẹ̀ mú mi ẹrú kan sẹ́ o ṣe ti gbọ́ ah! sorry sorry ó ṣe gan mo dúpẹ́ mo really appreciate o o ṣe gan pásítọ̀ ẹ wo ẹ ṣe gan sa ẹ̀yin lọ́lọ́run lò tí gbogbo ẹ fi níyọjú o inú mi dẹ̀ dùn ẹ ṣe gan ẹ wo títí láéláé àwọn máa fògo fọ́lọ́run ẹ eh, my dear ẹ sà ṣebí mo lè máa mú ọmọ mi lọ sìn. Ah, ah, kí ló dé kò sí wàhálà. Ah, ó ti kí ẹ ó ti kí ẹ kí wọn juwọ́ sí wọn lọ́nkàn <laughs> ire ẹ rà sà. ẹ pẹ̀lẹ́ ọba nìkẹ́ jẹ́ ká fọpẹ́ fún ẹ pẹ̀lẹ́. ọ̀gá ọlọ́pàá mo gbọ́ wípé ẹ ti fẹ́ fàlàkẹ́lẹ̀ sí òsì. torí wípé mọ̀ọ́dé mọ̀ọ́gẹ̀ ìpé ìgbèjú lánàá fìlà a láǹfààní láti fi àlàkẹ́ sọ́dọ̀ wa kọjá twenty four hours láì bàjẹ́ wípé a rí ìdí kan gúnmọ́ tá a fi lè gbé lọ ilé ẹjọ́. ọ̀gá ah, ọlọ́pàá lẹ́yìn tí ń wẹ̀ láàrin ọjà tí ń wẹ̀ tí ń lọ́ọ́sì kí gbogbo àwọn ará ọjà ẹ ṣe èsì ni kó má jẹ́ pé ó ti ń lọ́ọ́sì kí àwa fìjìláńtẹ́ àmọ́ ẹlẹ́dàá wa ò ní jẹ́ ògùn ò ní jẹ́ torógùn ló ní á mu. ibikíbi tó bá wo ní kálukú ló ti lè wẹ̀ kò bá jẹ́ lọ́sàn kò bá jẹ́ lóru tí ò bá ti sí kọ́fíù ìgbàkúùgbà tó bá wo ní kálukú ló lè rìn ṣé wàá rí ti wípé ó ń lo arísìkí àwọn èèyàn títí di wákàtí tá a sọ̀rọ̀ yìí ẹ̀ ń sọ ọ́ ni kò tí ì sí ẹ̀rí kankan tó fìdí ẹ̀ múlẹ̀ yóò kí àlàkẹ́ lọ rẹ́sì kí àwọn èèyàn tó wá dà kí ló wá délé ẹjọ́ ká pé ó ń la rẹ́sì kí àwọn èèyàn ni kí wọ́n ní kí nìdí tá a fi mọ̀ ká pé àwọn fìjìláńtì wọn sọ bẹ́ẹ̀. ẹ́ hmm. àrímú àrímú. ẹ̀rín gbámú lọ́rùn ọba yìí ìgbúnwọlẹ̀ ti ní ó sì ti yọ bọ́pọ́rọ́. ìgbúnwọlẹ̀ ti mọ àmú lọ́rùn ọwọ́. bẹ́ẹ̀ ẹ dákun ọ̀gá ọlọ́pàá sẹ́yìn lè wọ̀ láàrin ọjà. tí situation bá gbà bẹ́ẹ̀. tí situation bá gbà bẹ́ẹ̀ ọlọ́pàá àsọ̀rọ̀ ànádìbá mi kò ju mọ́tò mọ́. rárá o ẹ̀yin lẹ mú àmọ̀tẹ́kùn tẹ́ ẹ pè lẹ́kùn torí òní torí ọ̀la ni ṣe rí emotion ó yàtọ̀ sí òfin hm? òfin lè sọ lágbájá wá lóhùn. ìdájọ́ emotion ti yín ó yàtọ̀ sí ìdájọ́ òfin lérò ti yín kò yẹ kí àlàkẹ́ wẹ̀ láàrin ìjà lásìkò tẹ́ ẹ rí lérò tòfin kò rí bẹ́ẹ̀ gbogbo ohun yòówù tẹ́ ẹ bá fẹ́ máa ṣe ẹ kọ́kọ́ ro tòfin mọ́ kẹ́ ẹ tó ro ti emotion ti yín. ọlọ́pàá ọlọ́pàá hmm. Hmm. èmi ló mà gọ́ ọ tí n bá ti kó bàǹtẹ̀ bá mi nígbà tí kò bó nígbà tí ṣùgbó ẹ mọ̀. ṣe rí ibi tẹ́ lọ yìí ọ̀nà ẹ̀wọ̀n ni. fún. ìdí ni wípé ẹ láǹfààní láti fi òfin sọ́wọ́ ara yín tẹ́ ẹ bá kó bàtẹ́wò tó bá ẹ̀sùn pànìyàn ní ẹ̀ẹ́dá ìyàwó àtàwọn ọmọ sí ìlà ìlú. ọ̀gá ọlọ́pàá ẹ lè mọ̀ mo ti gbọ́. ṣe bẹ́ẹ̀ bàbá gbogbo ohun yóò tẹ bá fẹ́ ṣe ah. ẹ rí wípé ẹgbẹ ènìyàn lọ́wọ́ mú ọrùn ọwọ́ nìkan ni a lè gbé síwájú adájọ́ tá a fi sọ wípé ẹ̀ṣẹ̀ tí lágbájá ṣẹ̀ rí títí dásìkò náà gbogbo ẹni tá a bá fẹ̀sùn kàn afurasí lásán ni. afurasí lásán ni. lásán. èyí ń ta mú àmú lọ́rùn ọwọ́. ìgbọ̀nlẹ̀ tí mo. Ah! ọlọ́pàá. mo ṣe rí nìyẹn. ọlọ́pàá bó ṣe rí nu bó ṣe rí nu. mo lẹ́ni ò mọ bí ẹgbẹ́ ti ń là yóò mọ̀ sáré kú. mọ́níjà mọ́níjà ṣàánú mi ìrọ́kọ̀ mi inú lẹ́yìn sí rọ́mọ mi bó wọ́n wà. ẹ̀wí fẹ́ làwọn ọmọ mi wà. àwọn ẹ̀ wọ́n ní kí n sọ fún yín pé. àwọn àti ọmọ yín ìyẹn ọkọ yín pé àwọn ti lọ Ghana pé ibẹ̀ làwọn ń gbàjà fúlàtúlà bọ́ọ̀dù. mo níjà dákun yìnyín sí lásìkò àwàdà báyìí ọkọ mi àtọmọ mi mo béèrè lọ́wọ́ rẹ̀ ń bo wọn gbà lọ. ìṣàwádà kódà ẹ wò ṣe rí bí wọ́n ṣe sọ fún mi gan yín gbọ́dọ̀ sọ bọ́n ṣe sọ nítorí ọwọ́ obìnrin náà ṣe sọ wọ́n ní kí n sọ fún yín pé bó bá ṣe wù yín kẹ̀sẹ̀ gbé sí ayé yín pé kẹ̀ máa dá láìfọ ara yín ṣe páwọn ti lọ Ghana àwọn gbàgbé làbọ́ọ̀dù. ọkọ mi fi mí lẹ pẹ̀lú ọwọ́ mi. ta ló wà lẹ́? alákẹ́ mọ̀ sílẹ̀ kú ìdẹ̀bí lẹ́sùn kí mi lè kọ́kọ́ wà pẹ̀lú iye ọlọ́lọ́kẹ̀ ọlọ́kẹ̀. má fi ìgbà kan ọ̀kan nínú ìbọ́bá tó dára bí eléwé ló dára bí aláṣọ ọ̀nà tó gbé gbà kò yẹ nìkan o ó rújú o ó má ṣó o ó rújú o ó dórí àgbà kodò.

àánú ẹ̀ ṣe mí o and ká jẹ́ pé a bá sílẹ̀kùn lé agbára lọ́jọ́ yẹn ó ṣeé ṣe kí n tó ṣẹlẹ̀ yìí má ṣẹlẹ̀. Ah, ah, kí ni ìwọ náà tún sọ yìí ká bá sílẹ̀kùn lé agbára ìjẹ́ ìwọ mọ̀ bóyá tá a bá bá sílẹ̀kùn lé agbára yẹn bóyá kò tó ṣẹlẹ̀ sáwá ni ò bá ṣẹlẹ̀ sí náà. Ah, àánú ẹ̀ ṣe o ó pàdánù ọmọ ó pàdánù ọkọ ó tún wá fọ́ lójú. ṣe bó wà ń bẹ̀gbà tí bàbá ń kìlọ̀ fún òun ò ṣe tẹ̀lé kan tí bàbá sọ ṣé wo ò tẹ̀lé kan tí bàbá sọ ni ah, tó ń wá lórí tèmi ni pé jọ kò tí bàbá ní ká má ṣe má ṣe o gbogbo alamọ bá ń bẹṣù jẹun àwa la máa tọ́jú síbi wa tó gùn. òkè kọ́ máa ṣọ́ àwa tó kù o. àmì o báwa lọ́rọ̀ ìjọba. ó rújú o ó má rújú o ó rújú o ó má ṣókun o ṣùgbọ́n bá tó dára bí eléwé ṣùgbọ́n òun ló dára bí aláṣọ kí wá lóde o tí kan wọn o kí wá lóde o tí ìkànnì ṣe kan rí ṣe ìkejì ò ṣe o ṣé ká pa wọn tí ò ṣe o wọ́n ṣe ọlọ́run ni o Àlàkẹ́ o láàrán mi ní bàtà ń o lóòtú Ifẹ̀ ẹ má fi gbà ọ̀kan nínú. ẹlẹ́yà o. ẹ̀lẹ́ o. ẹgbẹ́ fún wa ẹgbàá owó ìkẹ́kọ̀ọ́ jẹun ẹgbẹ́ fún un lówó ọ̀dà ẹ fún un lówó gbogbo àníyàn yín ni ó gbà ó gbogbo àdúrà tẹ ẹ bá gbà náà lọ́lọ́run mú wọlé àṣẹ lọ o ọlọ́run ò ní sọ yín sókùnkùn ayé o ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣeun o ojú òní pẹ̀lú náà o ẹ ṣé o. Thank you mo wá bí ń sẹ̀ mo ń ta kókó. àdúrà yín ọgbà ọlọ́run ní sẹ́yìn náà sọ púpọ̀ ayé ò láti ọlọ́run gbogbo ibi tẹ́ ẹ bá dé ẹ̀mọ́ bá láàánú pàdé. ó dùn mọ́ o àlàkẹ́ àlàkẹ́ o àlàkẹ́ àlàkẹ́ o ní. wẹ́rẹ́ wọ́n ní mo wò tó fẹ̀rẹ̀ gẹ̀dẹ̀ sórí iṣẹ́ àyè ayé ṣí ẹni wá ṣé bá ń jí sọfẹ́ kóhùn níyà ṣé nígbà tá a tọrọ ìyàwó borí mi ló ti fẹ̀ tó ń jẹ́ ọlọ́mọ bímọ. olórí burúkú ara ẹjọ́ kìíní àná bàtà bá tọrọ ọmọ orí iṣẹ́ àjíjá àti kọ́tì jíjá láti bá yín mi ì lè gbómi mu àbórí kí mọ́ mi mi ì lè mọ́ mi ó wá jókòó orí mi ò tiẹ̀ pàgìrì kò ní da fún ọyá àdìlẹ́ bẹ́ẹ̀ kó lọ bẹ́rù ẹ̀kú wa. ṣé mo sọ bá ń jẹ́ olórí burúkú ọmọ ìpapà pé kó dé wèrè igi tó débí ta ló béèrè pé àyè òkè ṣọ́ọ̀ṣì èrè ṣá ṣáyé ò máa wọ́rí ẹ̀. òòrùn pa yálàyà bàbá ẹ̀ sọ́nà. mo ti fi tiẹ̀ kọ́kọ́ mọ̀ pé wọ̀ ni mo kọ́kọ́ rò pé èèyàn gidi kan nígbà wá súnmọ́ mi ní wèrè dé. wèrè dé bá ẹ. wèrè dé. bẹ́ẹ̀ ah, olórí burúkú yìí ni àánú èwo ni wèrè gan iye tèmi lẹ ń pariwo wọn bẹyẹn ẹ kó ṣìjà rẹ kí o ṣẹlẹ̀ ah, kò sí yẹn mọ́. ọwọ́ pọ́ọ̀lù sọ̀rọ̀ ẹ̀yàn mọ́ dín àgbájúwẹ̀ wá. ẹ á tráyẹ ẹ lè tráyẹ tráyẹ. obi sórí ìyá ẹ òpó báyẹ sọ̀rọ̀. ẹ bá bọ́gò lórí wọn jàre ẹ bọ́gò mọ́ lórí bọ́gò mọ́ lórí ṣé wàá. Let me have it. Ah! Àbíkẹ́. Àbíkẹ́. Ó tiẹ̀ ronú ọ̀rọ̀ gbèsè ilé ayé ẹ̀. Wọ́n ti porúkọ ọmọ yín dàgbòrò. Àbíkẹ́ ọ̀bùn ni wọ́n ń pè. Ẹ̀wọ̀n mo ti ṣe. Oòrùn irun súwìtì gan ni gbogbo rẹ̀ ta sẹ́ gidi ni. Ó wẹ̀ láàárọ̀ yìí. Mo wẹ̀ ma. Take, you stink. ọ̀bùn àbíkẹ́ ọ̀bùn tó jẹ́ pé àwọn tí wọ́n bá sùkò ní yìí àwọn tí wọ́n bá sùkò. ọ̀sẹ̀ ìdìgídì jẹ́ ọwà ń sọ fún wa. èmi sì wọ̀ you dey whine ó sì èrè jà. àbíkẹ́ ó lè má rí mi ojú ẹlẹ́dàá rẹ tóbi kíbi tó bá wà bóde. Ah, níbo wàá lọmọ ilé gbà lọ. Ah, ó ní bí ọmọ kájà ló jáde ọ̀rọ̀ wèrè tí ìkankan bá ti àbíkẹ́. òkè ọlọ́jọ́ tó ní àbíkẹ́ kọ́ ọ̀rọ̀ wá o. sọmọ tó ń pè láàárọ̀ gidigba ní english mọ̀mí wọ̀ta ni wọ́n sọ o. àbíkẹ́ o àbíkẹ́ owó àbíkẹ́ o àbíkẹ́ ààbò alágogo lẹ́kùnlẹ́kùn abẹ́yìn àrò pélémọ́ mo ló dùn ó ó dùn oúnjẹ àlàkẹ́ onírẹsì àtọmọdé àti àgbà àtọkùnrin àtobìnrin kúkúrú gíga ọ̀rọ̀ àlàkẹ́ ni wọ́n ń sọ wọ́n ń pò dùn ó dùn bí oyin wọ́n ń pò dùn dùn bí oyin. àjẹpọ́nulá oh, ló ń jẹ àlàkẹ́ àlàkẹ́ o oh, ó ní ìrẹsì. àbẹ́ orí pé àjẹpọ́nulá ni. àjẹpọ́nulá ló ń jẹ ló ń jẹ àlàkẹ́ àlàkẹ́.